Jésù rìn lórí omi òkun. Jésù rìn lórí omi òkun. Jésù rìn lórí omi òkun. Ó bá ìjì wí. Jésù rìn o. Jésù rìn lórí omi òkun. Jésù rìn lórí omi òkun. Jésù rìn lórí omi òkun. Ó méjì wí. Bíjì ayé bá dìde sí ọ, wo Jésù ìwọ yóò sí iye. Bíjì ayé bá dìde sí ọ, wo Jésù ìwọ yóò yè. Jésù rìn o, Jésù rìn lórí omi òkun. Jésù rìn lórí omi òkun. Jésù rìn lórí omi òkun ó bá ìjì wí. Okun tó jẹ́ jí ayé rẹ̀, wo Jésù ìwọ yóò sì yẹ. Okun tó jẹ́ jí ayé rẹ̀, Jésù yóò bá wí. Jésù rí o, Jésù rí lórí omi òkun. Jésù rí lórí omi òkun jésù rìn lórí omi òkun bó bá ìjì wí. jésù rìn ó jésù rìn lórí omi òkun jésù rìn lórí omi òkun jésù rìn lórí omi òkun.